a ò o ti làágùn sí o ti sunkún o ti fẹ́ rìn látàárọ̀ kó dáa. ẹ bá mi gba àwọn tẹ́lẹ̀ pé ọkọ bá mi gbàṣọ wá wọn lè tètè wọ. wọ́n gbé bọ̀ títí kò ń ṣàkóbè it's boutique. ọ̀lẹ́ o ò tẹ́lẹ̀ ò fẹ́ mú wọ́n mú ẹ lọ́wọ́ yìí náà. ayi ìwà ẹ̀ bóyá tutù ìyá pẹ̀lẹ́ pẹ̀lẹ́ jà. ṣé mo bọ́ ẹ jẹ́ kí mi kí mi jókòó báyìí ẹ̀rọ ló ń ṣe ẹ kí ló ń ṣe ẹ ṣọmọdé ni ẹ wo ẹ ní problem o àmọ́ problem tẹni ni wípé ẹ ní problem ẹ kò fa balẹ̀ kí ṣàlàyé fún ẹ jókòó. òbẹ́bì oh òbẹ́bì oh fàlàyé lẹ̀ bí màá ti yọ wà lórí kampunu ló wà ní bàkà Spain tí n bá ń mà ẹ̀ tán tí n bá ń mà ẹ̀ tán. ó ó ó. 对啊。